àwọn sàábé àti gbẹ̀m tí ó bá tẹ̀lé ojú pọ́nà tó làkàrẹ̀ tí lọ́jọ́ kẹyìn kọlọ̀ọ̀bá ní kí ọlá kó kàwà pàrà wọn ọlá àtútó bí ọlágbàrí inú sọ́lọ́tò dariat ọlọ́ọ̀bá ní kí ọlá nígbàtí ó ń dárúkọ àwọn ọjọ́ tó ń fìyà jẹ àbí tó ń parun lórí pé wọn ṣe tó ń pa wọn láṣẹ ó wá pànàbí láṣẹ onífàfíìrú ìrẹ muhammad sọ fún wọn ففروا إلى الله إني لكم منه نذير مبين سورة الذاريات آية 50 ọlọ́ọ̀bá àníkẹ́ ní fàfíhù ìlọ́lá ẹ̀sá di ọlọ́ọ̀bá àníkíọlá ẹ̀sá sọ́lọ̀ ọlọ́ọ̀bá àníkíọlá inni ilẹ́kùn minhu ríṣẹ́lá mọ̀sán sọ wípé dájúdájú olùkìlọ̀ tó fojú hàn ní mo jẹ́ látọ̀dọ̀ ọlọ́ọ̀bá àníkíọlá alfirọ́rù gbólóhun tọ́lọ́wọ́n bá lékiọlá lóyìí pé ká sáàdì ọlọ́wọ́n bá lékiọlá àwọn àfá wọn ní pé alfirọ́rù lógatan alhárọ̀ kí yàn sá fún nǹkan in tí yàn bá páyà alhárù min ṣe in ilà ṣe man khafa ṣe an harọba minhu in tí yàn bá páyà èyàn máa ń sá fún ni bí gbogbo ẹni tí ó bá ṣoríire yóò mọ sápadà sọ́rọ̀ lọ́wọ́ bá lékiọlá ni nẹ́rẹ̀jẹ̀ eléyìí ìdànà káàfù bá bá páyẹ̀ bó ti yẹ ká páyẹ̀ ọ̀dọ̀ ẹ̀rọ lámà sí padà sí gbogbo ẹni tó bá ń sáfọ́ lọ́wọ́ bá lékiọlá tó ń ṣeré padà sọ́rọ̀ lọ́wọ́ bá lékiọlá eléyìí lọ́lọ́wọ́ bá lékiọlá kádàrà orí ibú mọ́ kọ́lọ́wọ́ ọlá tuntun ń tọ́lọ́wọ́ ẹsá di ọlọ́run bá ní kí ọlá ẹsá padà sọ́rọ̀ ọlọ́run bá ní kí ọlá pé fọ̀fíhù iléyìí wà mẹ̀rú bitọ̀ àti hì ẹsá di ọlọ́run bá ní kí ọlá pẹ̀lú ìmọ̀ gbọ́ àti ìmọ̀ gbà tọba ọlọ́run bá ní kí ọlá tó pa wá láṣẹ. àwọn afọ àwọn aṣàlàyé wọn ní ìsá padà sọ́rọ̀ ọlọ́run bá ní kí ọlá lẹ́hu tẹ̀lẹ́ àfihàn wọ́n ní ìpele mẹ́ta òun ló gbogbo ìpele mẹ́tẹ̀ẹ̀ta yìí sì ló ṣe pàtàkì fẹ́ni tó bá fẹ́ bá nàbí sàṣọ́làm wọlé ọlá wọlé ọlá kọ́lọ̀ ń kàwà mọ́ wọn lákọ̀ọ́kọ́ alfirọ́rù minal jahli ilal ilm walfirọ́rù minal kẹsẹ̀l ilal tashmir walfirọ́rù minal dik ilal sa'a fíkọ́tán wọ̀rọ̀já àwọn nǹkan mẹ́ta yìí alákọ̀ọ́kọ́ ń pé yẹn fẹ́ sápadà sọ́rọ̀ lọ́wọ́ bá àdékè ọlá o ní pé kéèyàn sá kó ń bí àìmọ̀ kan lọ síbi ìmọ̀ ìmọ̀ táwọn sọ yìí kìí ṣe mọ̀ ti ilé ayé o kìí ṣe mọ̀ tán pé ní ilmu tajribi ìmọ̀ tó ẹgbẹ́ bóyá èyàn kọ àbí èyàn practice ẹ̀ látara ìpẹ́lá fi ìmọ̀ táwọn sọ tí ó lani lọ́jọ́ bí alkiyama ìmọ̀ ìsinlọ́ọba àlékẹ́ọ́lá ni eléyìí gangan olùgóngó ìjọsìn tọ́bá sọ pé ìmọ̀ nípa ìjọsìn ọlọ́ọ̀bà ìsìn ọlọ́ọ̀bà lékẹ́ọ́lá yìí àwọn fáà ní pé ìmọ̀ ẹ̀ tún wá pín sí méjì alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ádámù lẹ̀ ilmi bìí ṣe kíyàn mọ́ mọ̀ nǹkan ẹ̀ rárá yẹn ni pé igbá ayẹ kò mọ̀ nǹkan ẹ̀ bẹ́bẹ̀ lọ ìpé kí ni nǹkan báyìí olóhun ò mọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ o ni adamul amel bima ali o ni pé kíyàn mọ̀ nǹkan yìí kó sì má ṣiṣẹ́ tọ́ àìmọ̀kan náà ni ṣẹ̀rí àpè èyí mọ̀ pọ́lọ́wọ́ bá lékè ọlá ọkùnrin ṣo ni ó sì mọ̀ ó sì gbà nínú ọkọ̀ ìpọ́lọ́wọ́ bá lékè ọlá ọ̀run lọ́ba tí tó dá ni òun náà sì lọ́ba tí ó pa ni òun sì ni ó gbé nìdí lálẹ́kìyàmọ̀ tí ó bèèrè pé báwo ti ṣe ilé ayé ẹ sí ó wá mọ gbogbo eléyìí ṣùgbọ́n gbogbo iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ni tí ò mọ́ lọ́wọ́ bá àlékiọlá ni lọ́dọ̀ ọlọ́wọ́ bá àlékiọlá àìmọ̀kan náà ni eléyìí ẹ wá ní kí ẹ má nímọ̀ rárá àwọn afá tó pín sí méjì wọ́n nígbà àìmọ̀kan kan wà tó ẹgbẹ́ àìmọ̀kan tó simple ni jahlun basitun ẹni dábẹ́ ìlọ́wẹ́ pé ìgbà ọ̀là náà bí kú náà ó ni ìyẹn ni fàdálíkà jáhìlú fàálìmú òhùn yóò kọ gbẹ́tò ànábì kú lẹ́yìn ọdún mọ́kànlá lẹ́yìn ìjírá so kò ní jà yíyàn tó ró gbà pún wọn mọ̀ nǹkan yẹn àìmọ̀kan tó burú jẹ́ lè lọ ohun táwọn fàpẹ́ ní jáhìlú mọ̀rọ̀kà kó mọ̀ kò sì mọ̀ pún mọ̀ kò sì ní gbà pún mọ̀ gbàrà lóbi kú náà twenty years lẹ́yìn hijira ni ah báwo twenty years báwo ni ah, ìgbà tó kú nìyẹn rárá n tó wà nù tíra kọ́ nìyẹn ṣùgbọ́n eléyìí ó nira àti change kí ẹ máa mọ̀ kó sì máa gbà póhun ṣe kí ni póhun mọ̀ a máa ń sábà bá ilé pàdé láwùjọ islam torí pé èyí táwọn èèyàn fẹ́ tí wọ́n fẹ́ ní bọ̀wọ̀ fún jù ní mẹ̀sìn bí wọ́n bá kọ bench lásán nísìn àbúfẹ́ kàpótí agbèrèsọ́lọ̀ kápẹ́ntà tó bá àmọ́ kápẹ́ntà yà àmọ́ àkọ́ kápẹ́ntì èyàn fẹ́ mọ́lé nísìn àmọ́kọ́ àmọ́bẹ́ àmọ́bẹ́ mú ápè bíríkìlẹ̀yà ṣùgbọ́n tó bá dọ̀rọ̀ ẹ̀sìn ilé tàbí gbẹ̀rẹ̀ lé yóò àbákò tí tàbí fi jókòó àwọn àwọn tó yẹ professional tàbí ẹni ìmọ̀ nǹkan yìí àwọn àwọn lọ ṣùgbọ́n tó bá dọ̀rọ̀ ẹ̀sìn tó yẹ pé òun ló ṣe pàtàkì jù tó yẹ pé ìgbésí ayé ìyẹn mi tó yẹ padà gúnlẹ̀ sí òun ló ṣe òun gangan ni tí ó tọ́ni síbẹ̀ ẹni tó bá wù àwọn èèyàn ní ó béèrè lọ́wọ́ ẹ̀ lórí wọn tó bá ti wọ́n ọjà làbíà ta sì ní mọ́ṣáláṣí àwọn tó fi tẹ̀síwá sọ́rùn tó náà di àfà náà nìyẹn kọ́lọ̀mbà gẹ́ṣà nù ẹni tí ó mọ̀ tí ó gbà mọ̀ tó eré torí pé ẹ ọkọ̀ foundation ẹ foundation tó ti wà ń bẹ̀ tí ó gbà yẹn ẹ ọkọ̀ wo kó kẹtọ́ wa mọ̀ nǹkan mí lé lórí ẹ wá rí ìdàkejì ta ní pẹ́ni tó mọ̀ ọlọ́ọ̀bà àlíkẹ́ pé àwọn tí wọ́n ń páyọ̀ ọlọ́ọ̀bà àlíkẹ́ ọlá láàrin àwọn ẹ̀dá mi àwọn ẹlúsù mi àwọn làwọn tí wọ́n ní mímọ̀ ìpá ọlọ́ọ̀bà àlíkẹ́ ọlá yìí pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tó ń tá apá wọn láṣẹ àwọn lórí ní mímọ̀ tí wọ́n bá mọ ogun kan nísìnyí lẹ́gbà tó wá quran ó wá sọ ibùkárí wá muslim gbogbo tíra hadith wà lórí ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ yóò lápálá rẹ̀ eléyìí kò yàtọ̀ sáláìmọ̀ kan tàbá ń ka sọ́rọ́tù jùmọ̀ lọ́jọ́ friday báyìí tàbá sábà kà ọlọ́ọ̀bá já sọ́nù àyà kan ó ní mẹ́sàlù lẹ́dínà hìmìlú tàwọ́ráta fún malam yàmìlú ha ka mẹ́sàlù himari yàmìlú asfara ọlọ́ọ̀bá alékẹ́lá mú àpèjúwe wá fáwọn bá ní israel torí pé àwọn onímọ̀ pàtírà ọlọ́ọ̀bá àdíkà sí pé àpèjúwe pẹ̀lú mọ̀tẹ́ ní kẹ́tẹ́kẹ́tẹ́ akótíra ọ̀pọ̀lọpọ̀ tíra sórí nísìnyí ṣùgbọ́n kò ṣe láǹfààní kàmẹ́fẹ̀l himar yahmilu asfara tí lórí ebi olówà lórí ẹ̀yí bọ̀ tó wọ́n mọ́ kíni kò mọ́ válù ẹ̀ àpèjúwe ń tó mọ̀ tí ó sì fi ń tó mọ̀ tí ó fi ṣe lélẹ̀ bẹ́ bá bèèrè lọ́ẹ̀ pé ayàwó ló sọ lélẹ̀ mú wá nísìn bẹ́ bá ọtí tẹwàsán gbá tẹwàsán ọba àdìgá ní pé innamal khamru wal baisir wal ansabu wal azlamu rijsun min amali shaitan fajtanibuhu tọ́lọ̀ ọba àdìgá sọ pé ọtí múmu tẹ́tẹ́ títa gbogbo àwọn àti azlam àti ansabu àmì táwọn èèyàn máa ń dúró sí azlam táwọn èèyàn fi ń gbígbẹ́ dífá láyò ṣiṣẹ́ nínú jahiliya ọlọ́ọ̀ba àdìgá gbé rijsun ìdọ̀tí ẹjìnà sí àgbèrọ nǹkan tí mo bèèrè lọ nǹkan nìyẹn ẹgbùn bí tó lọ́nà bá rẹ̀ sọ pé má mú látàṣọ́rọ̀bù òhun ìgbèrè eléyìí kò lẹ́sìn tẹ̀lé ó mọ nǹkan ẹ lóòótọ́ ṣùgbọ́n gbogbo tó ń ṣe níṣẹ́ ó takò tó mọ̀ ilé náà aláìmọ̀kan ni kọlọ̀mbà ní kí ọlágúnṣà ọkùnrin àìmọ̀kan ìtumọ̀ eléyìí ni pé èyàn ṣalápá ń tètè láti gbọ́mọ̀ nípa ẹ̀sìn ẹ̀ ọlọ́ọ̀bá ní kí ọlọ́wà múnira fún wa ọ̀nà méjì làwọn èèyàn pín sí àwọn kan wọ́n tó yẹ pé ojú wọn tó tíra tí wọ́n bá ka kùránù ó sọ̀túnmẹ̀ fún wa bí ó sì ka hadith wọ́n lè tù fún wa àwọn eléyìí humul ulama àwọn eléyìí àwọn làwọn àfà àwọn kan wà tó pé wọ́n lè káwọn nǹkan yẹn ọ̀ràn yàn sí ni káwọn náà wá mọ̀ tí wọ́n fi ṣẹ̀ sí wọn ọlọ́ọ̀bá àdíkẹ́ wọn ni pé fasalu ahladikir la ta'lamun ara wa ta lè dátírà kà fúnra wa in ta ṣe nígbà mọ̀ ṣe kí ni a mọ̀ bèèrè lọ́wọ́ àwọn ta àwọn àfá àwọn ta fojú sí pé àwọn arákùnrin kan wá bá imam malik bó ti yẹ kíyàn bẹ́ni tí ó kọ̀ọ̀yàn lọ́rọ̀ ẹ̀sìn bó ti yẹ kíyàn ó bá lò arákùnrin yìí ó fún alexample ẹ̀ ó ní yá malik ó ní rẹ̀ malik inni as'alukasu alan ó ní rẹ̀ malik mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ àjà aluka bẹ́ẹ̀ni wa bẹ́ẹ̀ni aláhù jẹtan yá ọmọlẹ̀kìyàmà ṣùgbọ́n béèrè yìí tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ yìí tọ́lọ̀ ń bá bí mílálẹ̀kìyàmà ìwọ ló kò dáhùn o ìmọ̀ malik kọ́kọ́ dákẹ́ ó ní bèèrè kí ni tó fẹ́ bèèrè gangan arákùnrin yẹn pé man hum ahlùsúnnà jama'a àwọn wo làwọn tánà bí ròyìn pé wọ́n bọ́n wọlé ọlá wọlé ọlá tí wọ́n mọ́dí sọ́kàn wọn tí wọ́n lú mọ́ àwọn tó pà dáadáa nínú ẹ̀sìn pé bèèrè ṣe pàtàkì àwọn wo làwọn bí ròyìn pé tó àwọn wọ̀nyí àdìsọ́kàn wọn nípa Islam ó wà bẹ́ẹ̀mí àtàwọn sàábíbà ti dìsọ́kàn ni ìbéèrè tó béèrè lọ́wọ́ Imam Malik wá ṣàlàyé fún bẹ́yìn ó ti bá ẹni tí wọ́n fẹ́ bèèrè ọ̀rọ̀ ẹ̀sìn bí o ti bàrò lélẹ̀ ó súnmọ́ ńgbà míì kọ́ pé èèyàn fojú sun ẹni pé ẹni yìí àfáà ni èèyàn dẹ̀ wá gbọ́kàn lé pé àfáà ni lóòótọ́ sincerely èèyàn ò mọ̀ pé tó bóyá ó ní nǹkan bóyá láburú lọ èèyàn wá bèèrè lọ́wọ́ pé àfáà ìjọ nǹkan báyìí kí ni ìdájọ́ ẹ̀ ẹni tá a wá bèèrè nǹkan lọ́wọ́ ẹ̀yìn torí pé gbà míì ní táwọn ọ̀dọ́ bá sọ̀rọ̀ àwọn bàbá wọn pé àwọn onígbínúgbó náà ìlọ ti dé yìí o <laughs> àwọn ilé ìwọ́n ti dé kò kí ń sì fọ̀kànbalẹ̀ pé tó ìjọ olè yìí dé lọ́dẹ̀ ìjọ olè bẹ̀rẹ̀ sí ní katira so àwọn ọ̀pọ̀lọpọ̀ gbà ní àwọn bàbá máa ń fojú sí àwọn tó ń fi pé àwọn àfáàgbà ni wọ́n ẹja bèèrè lọ́wọ́ wọn tí wọ́n bá fojú sùn wọ́n báyìí pé àwọn ọkàn àwọn balẹ̀ sáwọn wọn ìpín wọn ní ṣe àwọn lọ́nà tí wọ́n wá bèèrè lọ́wọ́ wọn tó wá jẹ́ pé àwọn náà wá ṣe àwọn ẹni wọ̀nyí lọ́nà ẹni tó bèèrè lọ́wọ́ wọn yìí ọlọ́run ní bí o torí pé ní tó mọ̀ mọ́ ó gbọ́dọ̀ ẹni yóò lè ṣe lọ́nà ó wá bèèrè lọ́wọ́ ẹ ẹni yìí wá ṣe lọ́nà ẹni tó béèrè yìí lónìí wọn bá tó dodo clear sí ọlọ́run níbi ẹni tó ṣe lọ́nà yìí òun lọ́run obì ẹfún ilápẹrẹ èèyàn níyàwó márùn àbó níyàwó méje wọn wá ní pé ah, n tẹ́ ṣe ìyẹn ti kọjá àlà tó wọn gbà ah, ẹjẹ bèèrè lọ àwọn àfa wọn bèèrè lọ àwọn àfa gbọtọ ẹgbọ́ ṣé tí wọn bá níyàwó mẹ́fà àbí méje ṣé èèyàn kọjá àlà ni àǹfààní bẹ̀rẹ̀ má dáhùn lóhùn kí ni wọ́n mọ̀ ẹ̀rí àyà tọ́lọ̀ bàdìkẹ́ sọ pé ẹ méjì àbí mẹ́ta àbí mẹ́rin kò gbọ́dọ̀ kọjá mẹ́rin ẹgbẹ́ ìtọ́lọ̀ ń sọ kọ́ nìyẹn inú ń sọ ní pé 2 plus 3 plus 4 ó jẹ́ mélòó ó jẹ́ mẹ́sàn pé kò sí láìpẹ́ ẹ̀yẹ́ máa fẹ́ yàwó lọ́n ti yín so ẹni yìí wá gbọ́ báyìí ẹni dẹ́ ní tó bá gbòdòdó lẹ́nu ẹni yìí ó súnmọ́ kó change kó n tó ń ṣe yẹ kó gbèjù sílẹ̀ but ẹni tó bá bèèrè lọ́wọ́ ẹ̀ ní ẹni ta ni kó tún kẹ̀kẹ́ ṣe tó wá ṣe kí ni ó wá bàyìí kẹ́ ẹ̀ jẹ́ pátápátá òun ni

alaman aftahu ẹni tó mú dájọ́ ẹ̀sìn yìí wà láláìmọ̀ òun ni ó jẹ́ kí ni ni ó jẹ́ ṣẹ̀yẹn lọ́rọ̀ bí alkiyama tó ibi tí náà ti wá lè lẹ́ṣẹ̀ ní kí n tó pé tó èèyàn wo pé àwọn àfáà ló máa fún mi ní tí mo fẹ́ ó wá níbi àfáà mẹ́wàá so tẹ́lẹ̀ bá pè pé mo fẹ́ ṣe nǹkan báyìí ẹni ah, haram ni ẹni ṣe ó tún pé nọmba 2 ẹyọ mo fẹ́ ṣe ní ah, haram ni ẹni ṣe ó wá pẹ̀ àwọn mẹ́wàá ẹ̀ṣẹ̀ ta ló máa sọ pé halal ni nǹkan yìí so eléyìí náà ó ti ní tó fẹ́ ṣe kíni ó ti ní tó fẹ́ ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó wẹ́ni tí ó ṣe kíni tí ó gùn lé ni òun náà kò ní mórí bí òkú mi ẹ̀ṣẹ̀ fàfíìrú ìlọ́lá ẹ̀sáde ọlọ́run bá lékeọlá ìsáde ọlọ́run àkọ́kọ́ onígbé kéèyàn wá mọ̀ nípa ẹ̀sìn èèyàn ọgbọ́lọpọ̀ wà ní iṣẹ́ ta fi ń wá jíjẹ múmu wa èyí ò mójútó dógóńgó yóò gbìyànjú yóò sapá tó bá dọ́rọ̀ ẹ̀sìn kò níbi kìtà kódẹ̀ lómi lẹ́yìn pé lẹ́yìn pé pàpọ̀ mùsùlùmí lòun kò sí tó mọ̀ mọ́ kò ṣe tán àti bèrè pé tó kí lọ́wọ́ bá ní kí ọlá sọ ń pa nǹkan yìí gẹ́bà ìsọsíwájú nísìn kì í ṣọ̀nà kí gbogbo èèyàn di àfà ṣùgbọ́n gbogbo tí wọ́n bá fẹ́ dáwọ́lé ọ̀ràn yẹn ni kí wọ́n bèrè pé kí ni ìdájọ́ ọlọ́wọ́ bá ní kí ọlá débi nǹkan yìí ẹ̀yọ́ kan máa pẹ̀rẹ̀ kan wá ṣé ní nǹkan ìgbà máa kó bá gbèsè ayé èèyàn ìgbà tí mmm dé kí mmm yẹn tó dé wọ́ndà wọ́ndà bank tó kọ́kọ́ wá ìgbà táwọn nǹkan yẹn dé àwọn yẹn ń wò pé àtàbà karabọ kíní owó pọ̀ ń bẹ̀ so kò sí tí ó bèrè pé ẹjọ́ kí islam sọ ń pa nǹkan yìí káwọn tó kara bọ̀ ṣùgbọ́n tó dípá àwọn èèyàn lose owó tán tó ẹni tó parí ó parẹ́ so ẹni tí ó lose ẹni tó fẹ́ lọ ṣe tẹ́ pé ohun àtọ̀rẹ́ ìtọ́jọ́ wà kò sọ fún ó invest forty thousand ẹni kọ́kọ́ ò mọ̀ àgbà tó lọ ló wá sọ fún rẹ̀ pé ah kí àwọn kí ẹ̀dẹ̀ gbóyè lọ owó wò <laughs> kọ́ lọ́ba àdìgẹ́sà ló wà ìmọ̀dájọ́ ọlọ́ọ̀bà lékeọlá nípa nǹkan a máa ṣọ́ ni nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn òfò ilé ayé kọ́lọ̀ máa fòfò ilé ayé kó má fi kàn wá ọlá àti tóbi lágbàá ètò eh, ẹ̀ka mẹ́nu lé o ní pé alfiraru min alkesal ila tashmir ṣùgbọ́n sí kò ní gbà wá eh, o ní pé lẹ́yìn ìgbà tí yàn bá nímọ̀ nǹkan nǹkan yìí èyàn gbọ́dọ̀ sápá èyàn oníjókòó tẹ́tẹ́rẹ́ alkesal o ní pé kéèyàn kọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá ní a máa kọ́lẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n tó bá dọ̀gbọ̀rọ̀ ilé ayé yóò sa gbogbo apá yóò sá sínú ẹ̀ àbáwọn ìwádìí wọn sọ pé akéré bí owó orí adẹ̀gbábí àmàlà àmàlà sàárà bóun ti rí nìyẹn ọ̀rọ̀ tí láyé ni yóò sapa gbogbo tó bá ní yóò nà sí ṣùgbọ́n tó bá dọ̀rọ̀ ẹ̀sìn pé wo ọlọ́run òróró kọlọ́ọ̀bà àdìgá fún alágbọ̀ọ́yé ọlá síbi lágbára Um, in a verse in Surah Al-Dhariyat, I think that should be Quran chapter 51 or, or so. Allah says, فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُمْ مِنْهُ The instruction came from the Messenger of Allah sallallahu alaihi wasallam to tell the people to run towards Allah subhanahu wa ta'ala and let them know tell them that inni I Muhammad I am to you from Allah a clear warner this verse came after Allah SWT had given us information about the earlier generation, He mentioned the people of Musa, He mentioned the people of Nuh, He mentioned the people of Ad, Thamud, and so on and so forth. After He mentioned all these individuals, He now addressed us as Muslims. فَفِرُّوا إِلَى اللَّهِ Run unto Allah subhanahu The Arabic word run here, ulama, our scholars say that when you are afraid of something, you run away from it. But when you fear Allah subhanahu wa ta'ala, there is no other place you run to but unto who? Unto Allah subhanahu wa ta'ala. La malja'a minka illa ilayka. There is no sanctuary from Allah subhanahu wa ta'ala except with Allah subhanahu wa ta'ala. The one who fears Allah has nowhere to run to, nowhere to hide, but to go back to Allah subhanahu wa ta'ala. And then ulama of tafsir, the scholars who explain the Quran say, Fafiru ilayh." The meaning of this verse is that run unto Allah subhanahu wa ta'ala wa amalu bita'atihi. And then try as much as possible to obey Allah subhanahu wa ta'ala. وهو على ثلاث درجات and running back to Allah subhanahu wa ta'ala ulama says based on three steps it is hierarchically in three levels and then the first one is to run from ignorance about our religion and then try as much as possible to acquire knowledge about the faith. And then the second level is that if you have if you have acquired that knowledge, then you have to work as as diligently as possible without laziness to work in terms with what you have learned. And then the last one is to run away from the problems of this world and to have hope and trust in Allah subhanahu wa ta'ala that with Allah there is no problem, not in this world and not in the hereafter. May Allah protect us from problems. So we'll start with the first one that as Muslims, we are not supposed to be ignorant about our religion. Ulama of Islam, when I use the word ulama means scholars, they divided ignorance into two. The first one, you don't have knowledge about something. The second one, you have knowledge about it, but you are not ready to work with it. So let's start with the first one. You do not have knowledge about it. This one also break it into two. You don't have knowledge at all. Simple ignorance. You don't know. Somebody asks you, How many pillars does Islam have? He said, I don't know. This is very simple ignorance. You only need to be taught. The individual is ignorant this way. You just teach the person, Islam has five pillars, and then the person has no problem. But the opposite or the second category of this is compound ignorance, al jalu al murakkab. He does not know, but he is not ready to accept, or he is not aware that he is ignorant. He does not know he does not know. This is more difficult. So you tell somebody or you ask somebody, how many pillars does Islam have? And tells you 17. He said, ah, 17 is 5. I said, no, it's 17. That was what we, we learned when we were. So it becomes more difficult to convince individuals individuals like this. May Allah SWT guide and protect us. So you have all you have these two under not knowing something, which is just plain ignorance. So the first one needs to acquire knowledge. The second one needs to be educated. The foundation with which he has built, which is false, you need to demolish it and build an entire building on it. Then the other one, who somebody who knows, but it's not working what he knows or what she knows. This is a more serious problem. In Surah Al Jum'ah, which we read here uh, nearly every Jum'ah, there's a verse there. Allah says, مَثَلُ الَّذِينَ حُمِّلُوا Torah. This verse was addressing the Jews, the, their scholars, their rabbis. He was addressing them because they were knowledgeable. Before the Prophet Muhammad came to Medina, they used to tell the Arabs that a prophet is coming from amongst us. They told, used to tell them, there's a prophet who's going to come. When he comes, he's going to deal with you Arabs. But they expected that this prophet should be from the from Bani Israel. They expected a Jew. So when the prophet came as an Arab, they rejected faith in him. So they were they were knowledgeable. So Allah was saying that your knowledge does not benefit you. So your example is like that of a donkey who is carrying precious books. So a donkey may be carrying very precious book, but he does not know the value. كمثل الحمار يحمل أسفارا بئس مثل قوم الذين كذبوا بآيات الله That is the worst example we can give to those who know the signs of Allah subhanahu wa ta'ala and yet rejected faith in Him. You are not knowledgeable if you know something is wrong and you refuse to do and you, and you still do that thing you know is wrong you are not knowledgeable if you know something is mandated something is required and you refuse to do it Allah says innama yakhsha Allah innama yakhsha Allah min ibadihi al ulama those who fear Allah subhanahu wa ta'ala by obeying him by staying away from his, from, from, from his prohibitions are those who are scholars so if the individual Hughes is knowledgeable. Let's assume he has memorized the, entire, the Quran in its entirety. He has memorized the book of the books of Hadith, Bukhari, Muslim, Tirmidhi, Abu Dawud, and Nasa, Ibn Majah. He has them in his head. But yet, is he going beyond the boundaries of what Allah SWT has said. Such a person is also an ignoramus. His knowledge does not benefit him, not in this world and neither in the hereafter. وَمَا أَكْثَرْهُمْ فِي هَذَا الزَّمَانِ And you have them plenty and abundance in this our time. So you find people out of desires, you ask them very basic questions about the deen, but for one reason or the other, they mislead the people who ask them. So before that, you say that look, it is not compulsory that everybody becomes a scholar who understands Arabic, understands Tafsir, understands Musal Hadith, understands Usul Fiqh, and all these principles. It's not compulsory. There should be a group of people who know this. Allah says, "Fasalu ala dhikrin kuntum la ta'lamun." Ask those who don't know. Ask those who know if you don't know. It's a principle in the Sharia. If you don't know something, you ask those who specialize in this field. Uh, but oftentimes you find Islamic knowledge being the one that is usually most abused. If I want to make a, a desk or a bench or, or a chair, as mundane as it is, as basic as it is, or a shelf, I'll go to a carpenter or a furniture as it is called these days. I need a cloth, I'll go to a tailor But when it comes to Islamic knowledge, it's like choose your choice, choose your choice, Islam. We, we, we ask virtually everybody and anybody when it comes to uh, religious disciplines. And then when we ask them at times and they are not qualified, they are not ready to say, I don't know. And they end up sending people astray. So I'll give an example. You ask somebody that, uh, uh, please, uh, uh, give an example, somebody who has probably seven wives, and then you, you, you, you ask uh, a scholar that, please, people are saying that my having seven wives is wrong and then the, the scholars don't mind them. Where did they where did they hear that it is wrong? And says, look, the Quran says, ma nisa. Marry those women you like. Mathna, two. Wathura, three. Waruba, four. So what Allah is saying is two plus three plus four. He's saying uh, nine. Abi? So and then this individual understands what he's saying. For whatever reason, he's misleading the person who is asking. So if the person is asking is sincere in his quest for knowledge, the person actually wanted to know, and he asks that individual, he will not have the sin. When somebody is asked about a religious position and then is given false knowledge, the person himself sincerely asks. The person who gave him false knowledge will be responsible for that on the day of the election. And then the way we deal with people who ask questions of religious nature is the way a man dealt with Imam Malik. This man approached Malik and said, Yeah, Malik, O oh, Malik, inni as'aluka su'ala. I'm going to ask you a question. But this question, if Allah asks me on the day of resurrection, why did I have this belief? Aj'aluka baini wa bayna Allah hujjatan yawm al-qiyamah. I'm going to tell Allah to ask you. And Imam Malik kept quiet and then bowed his head. So after a while, he raised his hand and asked the man, son, then ask your question. And the man asked that question, The man Malik responded. That is the way we should deal with people who we feel are religious authorities. So when we ask them that and then they end up leading us astray, we should not, we should not be afraid. The Messenger of Allah said, Man, man uftiya bighiri ilm. فإثمه على من أفتاه أخرجه abu أخرجه wa داود Majah." ماجه صح ولا الباني The Messenger of Allah said, if somebody asks for a religious verdict, and then somebody gave this person a false religious verdict for whatever condition that person who sincerely acts will not have the sin but the person who gave false information will be the one that will bear the sin bear the burden on the day of resurrection so one just needs to act sincerely so also some people also these ones they will share in the sin those ones who do what we call fatwa shopping so you have about the phone number about ten scholars and you want to do something so you call the first person Then what is the rule on this? Person says, no, haram. Call the second person, no, haram. Third person, fourth person. You, it's not that you were not convinced, but you wanted something that would actually suit your desire. In that case, you also will share in sin. When we seek for religious questions, when we seek to ask about our religion, we may not be able to do that thing at that time. It's not, it is not everything of the deen we'll be able to do. That thing we are asking of at that time, we may not be able to do it. We actually want to know that is this same part of our religion and when we are told we have in our mind that oh may allah make it easy for me whenever i have the opportunity i'm going to do this thing that is the way one approaches the religion fafiru ilallah when allah told us to run unto him he was saying that we should escape ignorance and be knowledgeable about our faith the term ignorant muslim who is ignorant about religion is not supposed to exist Inshallah ta'ala, we will continue the two levels in our next khutbah. And uh, the second level is um, running away from laziness about religious duties and getting more serious about one's religious uh, uh, duties. You find individuals who are, very, when it comes to issues of mundane world, they are up and doing. But when it comes to religious issues, they are very lax. Some, the only, the only thing remaining that distinguishes them as Islam is just their name. Salah, they don't pray. Juma, even they don't come. Probably they will try to come when it is a uh, Eid al-Adha, Ilia, buy the biggest ram, and then uh, no other things, they, they, are, they are less concerned. May Allah SWT give us a firm understanding of the deen. إن ولي ذلك والقدر عليه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا النار May Allah subhanahu wa ta'ala give us the good of this world and the good of the hereafter and protect us from the punishment of the grave. After Allah, Allah, Allah, kó má torí báyìí ó dákó bọ̀rùn wa jẹ́ kó má torí bọ̀rùn ó dákó báyìí wa jẹ́ àtàyàtọ̀ ń kọ́lọ̀ àríkẹ́lá kó yẹra fún wọn bẹ́ẹ̀ kúmi lásìlá yàrá